بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسواني أبي ونيا سبحانه وتعالى عيطها في صفة الكلام يروني ورصيصة ó jẹ́ kan láwọn ara àwọn ìròyìn tó nílẹ̀ fáwọn ọba subhanahu wa ta'ala ọ àlẹ́ tí ó yé wa pé mutakallimu ọlọ́run wọ́n ti sọ̀rọ̀ rí ìgbà tó bá sùn ní ìdí rẹ̀ yóò sọ. ìgbà yẹn láti ilé ìtàkùnfẹ́ mẹ́nu balẹ̀ mi ìwé ọ̀rọ̀ tọ́lọ́run tó máa bá a sọ́jọ́ gbẹ̀dẹ̀ àkúyà wọn. Abdullahi bin Unais البيضاوني مقبض الجسلام صلى الله عليه وسلم يقول تنزقه يحشر الناس يوم القيامة موقع ويجو من عند القيامة وأشار بيده إلى شاء فراتا كلا إهما أفعى تقسي أفعى تقسي إلى شام تجد موت بيعة تموت قواجون يعني كنين ṣùgbọ́n tí bá kó wa àwọn èèyàn wọn kó wọn jọ ní ọ̀rọ̀ ọ̀tá ni yóò hù làwọn èèyàn wà wọ́ọ̀rù lánàá wọn ní dádọ̀dọ̀ wọn ní tó jẹ́ ọkùnrin wọn ní tí kọlà fún wọn bákan náà bófman kò ní sí nǹkan kan pẹ̀lú wọn. oríṣi mọ̀ bófman ara láìsàn mọ́ àrùn ṣe ń. níbi tí mo bófman kò ní sí nǹkan pàdé wọn nígbà tí mo béèrè pé kí ni tó máa bó òun náà wọn ní láì sàmà àhùn ṣe ọ́n kò ní sí nǹkan pàdé wọn bí tí ò fọmọ. àyìnàdéhùn lè sọ́ọ̀tìn yẹ̀sùmáwòrò mọ̀ bá ọ̀dà kọ́mọ yẹ̀sùmáwòrò mọ̀ kọ́rùbà. ọlọ́run wàá pè wọ́n pẹ̀lú ohun kan tó ṣe pé ẹni ó jìnnà máa gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó súnmọ́ ṣe máa ń gbọ́. ana mọ́lẹ́kù أنا الملك أنا الملك أنا الدجال أنا الدجال أنا الدجال أنا الدجال أنا الدجال أنا الملك رباني أنا الدجال ميجي جلو نشارة ها ni mí ọ̀bẹ ẹlẹ́sàn ni mí ìtumọ̀ dàjà olùsìn òwòsàn ẹlẹ́sàn tí máa ń san ní mẹ́sàn àwọn níbí. làyà ń bá ilé ahàdé ní ahàlẹ̀ jẹ́ mẹ́tí ayẹ̀lẹ̀ kọlà lè jẹ́ mẹ́ta wà ahàdé ní ahàlẹ̀ mẹ́rin yàtọ̀lúbọ̀wọ́ bímọ dámàtìn. ó ní kò lẹ́tọ̀ọ́ fẹ́nikẹ́ni nínú ẹ̀rọ àlùjẹ́nà ọwọ́ àlùjẹ́nà ó lè jẹ́ kan náà àwọn ẹni iná ń béèrè àbòsí tó ṣe lọ́wọ́ rẹ̀ òun tó àwọn ènìyàn àròjẹ náà. جاء ولا ينبغي لأحد من أهل النار أن يدخل النار وأحد من أهل الجنة يطلبه بمسلمة وقد ذات فعل ترجاننا هو نيا tó sì já sí pé nìkan wà ní àrùjánà tó ń béèrè àbòsí ẹ lọ́dọ̀ ẹ pé bá má bòsí mi. iná ní ọwọ́ dára o. Hmm hata àkúsọ̀rọ̀ mi ni. àwọn ọba dẹ́dà ni títí tí màá fi gba ẹ̀sán yẹn láwọn ń tàn yóò fi gba ẹ̀sán yẹn ìyàtọ̀ jẹ yẹn àbòsí tó ṣe tí màá fi gbà lọ́wọ́ ẹ̀. ọ̀lù ọ̀kẹ́wà wà ìnáwó náà ti àlọ́ọ̀ náà ti náà ti àbí. قالوا وكيف وإنما نأتي الله يدخل النار وأعد قالوا وقالوا وإنما نأتي الله عراة بولا بهما wọ́n á sọ wípé bóòlù ọ̀rọ̀ ti àwọn ẹ̀rí bóòlù yóò ti jẹ́ ìbálò bọ́lọ́hún yóò hù ádẹ̀lọ́ bọ́lọ́hún lẹ́ni tí wọ́n dádọ̀dọ̀ rẹ̀ álọ́ bọ́lọ́hún lẹ́ni tí kí o sí nǹkan kan pẹ̀lú rẹ̀ bóòlù àti àwọn àkàn gbèsè tá mọ́ náà òun náà ní iṣẹ́ dáadáa téèyàn bá ṣe hmm. òun ni wọ́n fi sàṣàn gbèsè tó jẹ́ tó bá ti wá ní dáadáa báyìí tó wọ́n kọ́ ìdá rẹ̀ wọ́n di rọ̀ àdéhùn ahmed gbẹ̀gbẹ̀ hadith náà àti pípọ̀ náà àwọn àìmọ́ wọ́n sọ pé hadith ni àwọn náà gbà wọ́n gbà wáyà lórí já sí pé hadith yìí àwọn náà ń tọ́ka sí ọ̀tún tó wọ́n bá gbé láti bẹ̀rẹ̀ ni ń tọ́ka síta nínú àwọn ẹ̀rí tó gbọ́ alóǹgbẹ pé ká lọ́ọ́ wá mímọ́ kódà kó má sí nílùú wa nítorí pé jáde ọlọ́dì ọlọ́ọ̀fà ní gbọ́mọ́ òun ló di ibi wa ó náà sì lọ sí sàmù wà lọ sí sàmù ìgbà tó gbòòrò pé hadith kan wà lọ́dọ̀ rẹ̀ pèlè owó jọ ọ̀rọ̀ fẹ́ ra nǹkan ẹ̀gùn ó fọ̀sùn kẹrin nítorí àdéhùn àdéhùn ẹ̀yọ̀ kan dára kan ti tà lérí kiri tàbí nígbà tí wàá lọ yìí oṣù kan lóbìnrin lọ́nà lórí kó dé ṣàwọn wàá yọjú sí Abdullahi ibùn onais ọlọ́run pé jáde ìyẹn ní jáde wọn àgbàlá ah, ni àwọn ọmọ ẹ̀ ha èmi lọ wá. wọ́n kí èsì ara wọn dì mọ́ sí níbi ọ̀nà àdéhùn kan ló dé sí bọ́ọ̀mù pé ọgbọ́ wọn dà níbi sọ̀lá rẹ̀ sọ̀lá wọn ní kọ́sà áwò àdéhùn tó kà náà wọ́n sì kọ́ tán wọ́n sì tún gùn kan gùn wọ́n tún lọ sùn kan lọ́nà ìfàlà àjẹnì àdéhùn wọn àhìnrìn ìgbélé yìí ti bá ń tọ́ka sí ń tọ́ka sí pàtàkì ẹlòmíì ò lè sìnrìn àjò nítorí mọ́tún àgbáyé náà náà wíyà abẹ́lẹ̀ ìgbàsẹ̀ pé àdìsẹ́yọ̀ kan èèyàn ń rìnrìn àjò oṣù kan lọ́nà yóò máa sùn lọ́nà mi ò títí pé òfin débi ti ń lọ bí bá túnbọ̀ náà bẹ̀ ọ̀dàgbàrà bẹ́ẹ̀ àwọn èèyàn kan ni Abdullahi bin Mas'ud ìṣàfihàn tá a sáàjẹ̀ fẹ́ ló ń bẹ̀ tó jẹ́ mahalu shahid wọn ni fayunadihim bi sawtin yasma'uhu man ba'uda kama yasma'uhu man qaruba ọlọ́run máa pè wọ́n pẹ̀lú ohun tó ṣe pé ẹni ó jí ni ó gbọ́ bẹ́ẹ̀ni tó súnmọ́ sí máa gbọ́ kò ní sí yàtọ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́n máa wá sọ nìyẹn sọ fún mi pé àsọ́lọ́ nǹkan inú ìròyìn ẹni àlùkàrà mu. فلقينا قرن على سو عبد الله بن مسعود او انا بالباقي ان النبي صلى الله عليه وسلم قال اذا تكلم الله بالوحي سمع صوته اهل الحال السماء فجازت لكل في على الصفوان فيخرجون سجدا سجدا هني عبد الله بن مسعود رضي الله عنه أن رجع النبي صلى الله عليه وسلم وصلى إذا تكلم الله بالوحي طلع بقى في مصر صلاة وقال في وعي ننسى أو ننسى سمع صوته أهل السماء كان طبعا سمع مع البن ولون òun ni ọmọ wa dún kàjáwìrì sílẹ̀sílẹ̀ àti alásọ̀fọ̀ àná kẹsẹkẹsẹkẹ máa dún lórí àpáta tóun yóò kìlẹ̀ fọyẹ́kẹ̀rọ̀ náà sọ́jàdà sọ́jàdà àwọn màláíkà mọ́kàn wúlẹ̀ àti ó sùjàdà fọlọ́run. 我我。 ó sẹ́ni tí wọ́n padà jẹ́ ẹni tí ọkọ̀ kú jí tí ọkọ̀ gbórí náà wọ́n máa sọ fúnra wọn pé wọ́n bá kọ́ àwọn bùkún ọ̀rọ̀ hàk kí ni ẹ̀dá yín sọ àwọn tí ìtọ́ ni wọ́n ti sọ. sọ wàhálà tí wọ́n máa fi gbogbo wá yẹn tọrọ àwọn létí ara sẹ́mi mi nà mọ̀nà ìkà. وقول القائل بأن الحرف والصوت لا يكون إلا من مصائب bàtìlú wà mùhálù. wọ́n lọ́rọ̀ tẹ́lẹ̀ kan sọ tó ní harmful assault aláàfíà tó mu láyà kúrò islami makhariji kò sí tàbí ṣùgbọ́n gbọ́dọ̀ wáyé pẹ̀lú makhariji. wọ́n máa sọ pé makhariji àkọ́tù fẹ́ dá wàhálà mi lẹ́nu yẹn ohun tí ò sí fọlọ́run ní ọ̀sán pọ̀ fẹ́ wà fọlọ́run. الخارج الجوف اللسان الحلق الشفتين الخيشوم gbogbo ẹ lọfẹ lọgbọnfin ni ilẹ̀ fọlọ́run ni wàhálà gidi lọfẹ dára nínú ìtumọ̀ tí wọ́n sì ń tún sátọ̀lẹ̀ kíláàsì tó bá ń tún àyà aláhùn sọ́mẹ̀t nítumọ̀ pé aláà ń kọ́ pé pé láájáwó fàlàhùn kò dínkù ebi pé ọ̀jẹ̀wò àwọn tí wàá ń lọ tún ètò kọ nísìn pẹ̀lú pé aráàfin àtòhùn èyí wáyé àfikọ́ wà nínú mọ̀kárì bá ní ọ̀nba ń bá bàkúbà bọ̀ bá tèlú irú ọ̀rọ̀ kẹ́ni ní sọ ìbàjẹ́ ọ̀rọ̀ ni wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ sùn. wọ́n lọ lọ́wọ́ ẹsẹ̀ يوم نقول لجهنم عن الثلاث وتقول عن المزيد يوم نقول لجهنم هذا دعما صفون إن جهنم ويقي هل المتلاث صوتي يو وتقول هل من مزيد وما ما عزقت ثم بعد ما رأيت سوى عزقت ìbára lè ṣiṣẹ́ òun gbà àwọn súnmọ́ ká padà tán òun lọ́lọ́run lè padà gbé ìgbésẹ̀ rẹ̀ síbẹ̀ tí ó sọ fún pé kọ́tìkọ́t ó ti da yìí tó gbà yìí náà ti tó sọ̀tọ̀ kọ́ fàyà pàtì ọ̀kẹ́dá ìlú kakọ́ ọ̀la. قال عز وجل إخبارا عن السماء والأرض أنه موجود kọ́làtà àtàyìnàtọ̀ ìhìn. so nípa bẹ́ẹ̀ wọ́n ní aláwọn tó múrò wà ń pa sọ́mọ́ ìfẹ́ anáhùnmá àwọn méjèèjì ọmọ àti ọ̀fẹ́ kọ́làtà aláwọn múrò wọn wá àtàyìnàtọ̀ ìhìn ẹni pé fẹ́ gbà pé ìmọ̀dá ni wọ́n náà àwọn àbà ọ̀tọ̀ náà ẹni tó fún ọ nítẹ̀lé sọ́tọ̀ bó ṣe láfẹ́ àfọ̀kàrà. nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wáyé bẹ́ẹ̀ kò ní màkárí lòwò fòfẹ́ kánú kò dẹ̀ ní àwọn irinṣẹ́ tá a máa ń lò tá a fi ń sọ̀rọ̀ nù. ẹ yàtọ̀ sí sọ́dọ̀ tiwa. وروي عن النبي صلى الله عليه وسلم أنه كلمه الذراع المسمومة أو هنا ضاع من ذنوب قبل النبي صلى الله عليه وسلم أنه آه، كلمه الذراع آه، المسمومة آه، أبع النبي صلى الله عليه وسلم يعني في وسط قالوا ترى المرأة اليهودية obìnrin yẹn béèrè pé ìlànà bí láìkì sọlá àlọsọlá nínú alápá ẹran lọláìkì ó fi wọ́n síbi gbogbo ara ni òun pẹ̀ tó wá bu oògùn tó lè sè é léṣe tó pààyàn síbi apá ẹran yẹn tó pọ̀ gidi wàá gbé fojì sí ọlọ́run sọlá àlọsọlá ẹran yẹn wá sọ̀rọ̀. فإني لمسمومة معصومة ميو وقتي فوق طلي قاعدة معه نبي سلام عليه صلى الله عليه وسلم وكان الصحابة تهم جالسة كسر في كونجة ṣùgbọ́n ìgbésí ọlọ́run òkú sọ̀lá àrẹ̀sọ̀lá ẹran yẹn ti tẹ́tí sálára ló fi padà já sí pé ìgbà tí ó padà fi kú nígbà tó rẹ̀ fún ọjọ́ mẹ́tàlá ni lọ́sọ̀ pé ah, ẹran ẹjọ́ ni àti padà ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ fún wa àbí kí wa járe yẹn wa járe yẹn يصعدون فأفضل ما يفعلون راسك الخيبر حتى عند صوت الخيبر يدعو إلى دكتا صدق عليه صدق تا أي سلامة يا الله النبي صلى الله عليه وسلم توكو هذا قول أن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم àwọn yìí nìyí wọn ò lè gbà tìyàn láyé àwọn ànábẹ́ wọ́n tún gbé wòrú ẹ̀ fún ànábẹ́ láyé àyíṣà àyè sọ̀làtọ̀ sọ̀là ọlọ́run tó sì tẹ̀ wọ́n dànù ìwé náà tó tájẹ̀ sí ànábẹ́ wa Muhammad sọ̀là àyè sọ̀là àhàfẹ́ inú gbogbo ìta ayé ẹ̀kọ́ wa ọ̀yẹ́kọ̀tọ̀ lónà làǹbíyà nígbà wọn ọ̀yẹ́kọ̀tọ̀ lónà nàbẹ̀yẹ ìpàdé wọn bí o ti lè gbúrò pálẹ̀ jù ni wọ́n pàdé wọ́n pa kí sàtàwọn àníjẹ́ lọ́wọ́. so nípa bẹ́ẹ̀ zo eléyìí kí ló máa dá ara àwọn sí báyìí ẹyin apẹ̀rẹ̀ gan ọba níbi sọ̀rọ̀ apẹ̀rẹ̀ ọ̀sálẹ̀ ni kò sì ní mú kọ̀ báyìí náà wọ́n mọ̀ kárí káàkiri. ẹ̀bùnẹ́ sábà ọ̀rọ̀ yẹn nìyẹn o kí láwọn wá màkárì jù kí kó tó di pálọ̀mọ̀ sọ̀rọ̀ ní agbọ́dọ̀ ní ìdí màkárì jù alátakà lò wà ájùmáà wà ájùmáà ìmàtú ájùmáà ìmàtú sọ̀rọ̀ àbí òun ń kànáà. òkúta tún sálámọ̀ sí òjìṣẹ́ ọlọ́run òkúta náà láhùn. igi náà tún sálámọ̀ sí àdúgbò sọ̀rọ̀ àdúgbò sọ̀rọ̀ níbo ni ihò mú bí wa bẹ́ẹ̀ dẹ̀ ni a ti àyìn jáde àyìn òde sì ní wà nù ẹ̀ẹ́dẹ̀mẹ̀rẹ̀fọ̀ ìjà òfin níbo ni níbo ni ikùn ìbí wa bí àwọn àgbà pé gbogbo aráàfi tí ọba jáde àbí sọ́ọ̀tù tí ó jáde ó ní ìdìmọ̀ kárẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀làlàáfíà jẹrẹ ó lè pa sálà tí wọ́n bá bá wọ́n bá da nǹkan rú mọ́ ẹ̀tọ́ wọ́n nù mọ́ yẹn lọ́wọ́ tẹ̀rí tẹ̀mí ni. ibi ń bò láhùn rẹ wá òkúta bò láhùn rẹ wá ẹran apá ẹran jò ní ìbò lọ́fà ń sí. ẹ bá fi ṣe ń ṣe ń ṣẹgbẹ́ kan jù. وأجمع وأجمع أئمة السلف من أهل الإسلام على الإيمان بالقدر خيره وشره وأئمة السلف àwọn aṣáájú ẹni rere tán ní ìṣáájú rere tán ti lọ àwọn tí wọ́n jẹ́ lèmọ́mù wọn nínú àwọn mùsùlùmí ẹni wọn kò sórí ìmáàmù ìpàdánù nígbàgbọ́ káyìn mọ́ kọ́yìrì ọ̀ṣàwòrì ọgbòrò ni àbí àbí olóore ni ọgbòrò ni ó dùn ní àbókòrò ni ó kéré ní àbọ̀pọ̀ ni agbọ́dọ̀ ń gbà pé ìdájọ́ ọlọ́run ni ìbùkún kọ́lọ́run lè ti sàkọ́lẹ̀ rẹ̀ ni kẹ́tàn lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú mọ́fẹ́ rẹ̀ àlùsọ pé nǹkan kan ò lè nǹkan kan ò lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú èròǹgbà rẹ̀ nǹkan kan ò sì lè lọ lóore ní àbá burú ní àfi pẹ̀lú mọ́fẹ́ ọlọ́run. kọ́lákọ̀ ọmọ ìṣá á lè fẹ́ àìdá sí wẹ̀tà lọ́láhù bíhà fàdùlà. ọlọ́run dẹni tó fẹ́ dá kó fi lè soríire ó dá àwọn kan tó fẹ́ dá bẹ́ẹ̀ káwọn lè soríire ó dẹ̀ lò ó pẹ̀lú oríire yẹn ó fi sọ lánàá. فخلق من أراد للشقاء واستحمله به عدلا. ẹ o ó dẹ̀ tó dá àwọn tó fẹ́ dá báyìí nítorí orí burúkú ó dá ẹni tó gbèrò láti dá nítorí orí burúkú ó dẹ̀ lò ó pẹ̀lú orí búni adila ní ti dọ́gba ni o. ọwọ́ ṣe irun sákàrọ̀ bíbí. ẹ rí kádàrá àyànmọ́ àṣírí ni tọ́lọ́nkàn fi dọ́là fún ara rẹ̀ kò ṣeé túwò. وعلم حجبه عن خلقه حجبه عن خلقه بكنا انا يموني كذا راين اللهم دي كذا كجا داوريش لا يسأل عن جا لا يسأل عما يفعل وهم عما كيف عما يفعل ألف اتصال لا يسأل عما ما يفعل يفعل في نفسه عما يسأل عما يسأل وهم يسألون àní bí ọlọ́run léèrè nípa ohun tó ṣe ṣùgbọ́n àwọn èèyàn wọn bí wọ́n léèrè nípa àwọn àṣọ sátìlà ń bẹ̀yà ṣé agbára wà lè dúró dé wọn kà wọn gbọ́dọ̀ bí wọn ah, náà ló fi jẹ́lẹ̀ dà wá ọlọ́lọ́ àzọ̀wọ̀jẹ́ nu. ẹ̀ ń sọ mọ́tò yẹn nù púpọ̀ jù ẹ̀rọ ìpè ní zara ọ̀nà ẹ̀pẹ́ wí yẹn ó ti da àwọn obìnrin tó pọ̀ nìyẹn. bọ́lá kọrin zàrọ̀ náà lè dá ànínà mọ̀kàsí rọ̀ nínú lè jẹ́ nínú wa lè fi. wọ́n ní bọ́lá kọrin zàrọ̀ náà lè jẹ́ ẹ̀nìmọ̀ ẹ̀rọ ọ̀la ti dá àti dá fún jàǹdẹ́mọ̀ kẹ̀sí rà nínú lè jẹ́ nínú wa lè fi. àwọn tó pọ̀ náà lè jọ̀nà àtàwọn àwọn lórí ibú wọn da omi jáde bọ́lẹ̀ yẹn ó gbé tí wọ́n á pọ̀ mi ní àlùjọ náà tì í ọ̀rọ̀ kádàrá náà ni ọkọ̀ lọ́tà àlà. ọlọ́run ní tá a bá fẹ́ ni gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan làbá ní ọmọ nù. wọ́lákin hákọ̀lì kọlù mí ni. àmọ́ gbọ́dọ̀ mo ti kí o ti tọ́ lọ́dọ̀ mi kádàrá nìyẹn. لأملأن جهنم من الجنة والناس أجمعين. نعم، أنا في هاي لأملأن جهنم ها مع جهنم ما جاء جهنم جهنم ألف للين لأملأن جهنم من الجنة والناس أجمعين مع قنا جهنم باي ń fi àlùjànnú àti yẹn kún lápapọ̀ púpọ̀ lọ́tà àlá. iná kùlà ṣe ìkọlá náà ìbíkọ́dá. àwọn àmì gbogbo ohunkóhun pátá àlàkò náà hó ìbíkọ́dá ada àti àyànmọ́ tàyànmọ́ alẹ́ ìgbìmọ̀ àbíkọ́ ọgbẹ́ bọ̀. wọ́lá fún náà fi jẹ́nẹ́sà sí fíbà kí ẹ̀ gbọ́dọ̀. wọ́n ní àwa níbi òyìnbó kan nígbà pé ẹ̀ lọ́wọ́ rẹ̀ pẹ́ dẹ̀ ní bàkí àgbẹ̀ wọn sin àwọn mùsùlùmí àkọ́kọ́ sí náà. فأتانا رسول الله صلى الله عليه وسلم. الله تعالى wọ́n ní alamisala alasala ń jókòó àwọn anáda jókòó sáàyè kàrẹ́. nàkà ọmọ pàpà tó ń kéré kàrá yìí lọ́wọ́ wọ́n á dọ̀rí kùtù. àbí ká sọ pé igi kékeré tó ń جعل ينكت بمخصرته يجيني وفين وفين وفين حالة راي وفين هلا وفين هلا بي كون يتم عدلة àbíkí nǹkan máa dùn yàn nígbà tó gbọ́n máa ṣe nǹkan fi gbìyàn fúlẹ̀ fi gbìyàn fúlẹ̀ fún màkàlà. lẹ́yìn ìgbà fún màkàlà lẹ́yìn ìgbà yàn ní sọ̀lá sọ̀lá wa sọ̀rọ̀ àyè pé. máa mi kún mi ní ahàdì ilà قد كتب مقعده من الجنة ومقعده ومقعده من النار wọ́n ní kò sẹ́nìkan láàrin àfikún ti kàkọ́lẹ̀ ibùjókòó ẹ̀ nínú àlùjànnà àti ibùjókòó ẹ̀ nínú iná ó fi hàn pé kálukú ló lápótí kọ̀ọ̀kan àpótí kan nínú àlùjànnà àpótí kan nínú iná olúkúlùkù lónìí. wọ́n ní lòdì sí ọlọ́run ẹ sí àwa nígbàrá lé wọn ti kọ́lẹ̀ fún wa kò ní ní ká ṣe wàhálà mọ́ láyé ń bí báyìí. ọ̀kọ́ra wọn lò ọ̀kọ́lù mọ̀yá sàrú lẹ́nu ọ̀kọ́lẹ̀ kọ̀lá. àjíṣe ọlọ́run sọ wípé ẹ ìmàlú ẹjẹ ọdún ọ̀kọ́lù ńnà nípa mẹ́rin pé ọ̀kọ́lù ìnsàní ọ̀kọ́lù ńnà wọn àìdọ́fà yẹn kó mẹ́rin gbogbo èèyàn pátá mọ̀yásárọ́nà lè máa kó lè kọ̀là wọ́n ó sì nírọ̀rùn fún tó fi débi ohun tí wọ́n dá fún òun náà báyà ló jẹ́ nà ní àbíná. àmọ́ àmọ́ mọ̀nkánà mi àlè sàádà sí ọ̀yọ́sìrò lè àmọ̀lè àlè sàádà. àmì tó bá wà nù olóríire wọ́n ó sì nírọ̀rùn fún tó fi ṣiṣẹ́ olóríire ni. àmọ́ mọ̀nkánà mi àlè sàkọ́wá sí. وييسر لعمل أهل الشقاوة الشقاوة الشقاوة mm, wọ́n yẹ wàá rìn tó ń bá wà nù lórí ibú a sì ní ọ̀rùn fún lè amálé àlè ṣákọ̀ tí ó fi lè ṣiṣẹ́ orí burúkú ni. nígbà wọn ká ọ̀rọ̀ ọlọ́run lọ sùpáànà tó ní. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá yẹ pọ̀ tọ́ lẹ ó dẹ̀ fàyọ̀ lọ. wọ́n sọ jákọ̀ bèlè fún sinmi. ó sì dáadáa ó gbà lódodo fọ̀sànìyà sírùbù lèlè lè sọ. ẹ̀rọ láti rọrùn fún kó lè rọ̀ lọ́rùn kádàrà ni àmà mà ń bá fìlà wà sọ́ọ̀kù náà àmẹ́ni tó ń bá sa ahun tiẹ̀ tó sì rọrọ̀ àti wúrẹ̀ sẹ́ńtọ́ ọ̀kadàbà kìí ṣe ọ̀kadàbà ọ̀kadàbà bíi ọ̀sùnà oníṣàdánù ó pè é dáadáa ni ó pè é nírọ̀ ọ̀sànìyà sírùbù lèlè ọ̀sọ̀rọ̀ á sì ní ọ̀run fún kó lè sọ̀rọ̀ ètò bẹ́ẹ̀ ọ̀rọ̀ fi hàn pé méjèèjì ni àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ni wọ́n tún ṣe ní ọ̀run fún kó lè sọ̀rọ̀ wọ́n tún ọ̀run fún kó lè rọrùn nítorí kó ti ọ̀run àkọọ́lẹ̀ pé olórí rẹ̀ olórí ibú lè sọ́ọ̀tù ayà kàánú sí kejì àná bọ̀kọ́rí àti mùsùlùmí gbé hadith jáde nù sọ̀hìn fún wọn. عبد الله بن مسعود رضي الله عنه أنا تدبر حديث فاسم ما في كتبه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق لا جيش الله مصفوع بلدتني المصدوق تعمل بعلوم أن خلق أحدكم يجتمع في بطن أمه أربعين يوما نطفى أمي ṣíṣẹ̀ dá ẹnì kọ̀ọ̀kan yín máa ń péjọ sínú ìyá rẹ̀ ní forty days mọ́tòfá lómi ti ń yọ tòmí díẹ̀ ni wọ́n ti sọ pé kìí ṣe kó ti lẹ́nu ìgbà tẹ́mi bá tó dára oyún ìyẹn tó pààyàn tó yàn bá yọ dànù. Hmm. nítorí pé mo ti hadith náà sọ pé ẹnì kọlùkọ àhádìkù sísẹ dání kọ̀ọ̀kan yàjọ tẹ́mi wọn àti láti gbà yẹn náà àwọn lọ́fà ló bí agbé mọ̀lẹ́ta kan máa ń bẹ ní tí ọlọ́run ti fi síbi rọ́ọ̀hìn tó bá ti dá àtọ̀ sára ìyàwó ẹ̀ báyìí òun ni wọ́n ń béèrè lọ́wọ́ ọba dẹ́dà pé sẹ́dà ni àbí kò ní dẹ̀dà sọkùnrin sóbìnrin àdékè sí ìgbà tó bá tó di fẹ́mi débẹ̀ fún wọn tẹ́mi ọba ti débẹ̀ sí yẹn bá lóògùn sí ńkọ́ à ọ̀pá yẹn náà ni àbí tó bá ní bùkátà sí lóògùn yẹn bá ní bùkátà sí wọn ni à fún ìlera obìnrin yìí wọ́n <laughs> lóyún o wọ́n bẹ lọ́yún ìta ni ọ. òsì nǹkan tó yàn ó ṣe tó a ti rí sẹ̀sẹ̀ ó ti ń kírun dáadáa ti ń gbà rẹ̀ dáadáa ohun tí ń bà yẹn láti mọ ohun tó wọ́n jẹ èèyàn gan dànù kíákíá ọ tó nítorí bẹ́ẹ̀ pé ó ta akémẹ̀ ni pé kálukọ àhàdìkọ̀ lówí dájú ṣíṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan yín kó jọ ìtìrẹ́bẹ̀ nínú ìyá ẹ̀ ní forty days nígbà tó jẹ́ omi díẹ̀ nítorí àdáyé yóò wá padà di ẹ̀jẹ̀ dídì lógójì ọjọ́ míì. yóò tún wá di ogójì ọjọ́ míì nípa sí ẹran. kò ní jẹ́ yóò jẹ́ yẹ bàásù ajásíkọ́ lọ́wọ́ nìyẹn náà àárín mọ̀lẹ́kà sí pẹ̀lú ọ̀rọ̀ mẹ́rin gbólóhùn mẹ́rin àkọ́kọ́ rẹ̀ òun ni pé ní kọ́kọ́ àríṣìṣì rẹ̀ tí yóò ní lọ́wọ́ ni àbí láyé rẹ̀ yóò máa tọrọ jẹ ni ọba jẹ tọ̀sán kò ní rí talẹ́ ọba jẹ tààrọ̀ kò ní rí tọ̀sán àbí yóò jẹ ìjẹ yóò tún fẹ́ máa kó dànù wà á jàlè ní ṣé yóò tètè kú ni àbí kò ní àbí yóò pẹ́ tó kú. iṣẹ́ wo ni ó ṣe tó lórí ló máa yà ní àbó lóríire àti nígbà yàtọ̀ tó sùn náà ni ti kọ́ mo fi ọlọ́run tí ò sẹ́lómi ìtọ́jú lẹ́kọ̀ọ́ sí jọ́sìn ọ̀sẹ́ni tó yàtọ̀ sí tọ́yẹ ká tún jòrò náà lọ. inna ahadakum la ya'malu bi amali ahli al-jannati. ẹnì kọ̀ọ̀kan yóò máa fi sọ̀rọ̀ àlùjẹ́nì. hatta la yakuna baynahu wa baynahu. hatta hatta. hatta la yakuna. ọgbà. baynahu wa baynaha illa zira. ọ̀nà tí òfin ní sílẹ̀ àmì sí àlùjẹ́nì ẹ̀ jùgbọ́n kan

lọ́kàn bẹ̀rẹ̀ sọ ọmọ àlùjẹ́nà lẹ́ẹ̀kan náà ló sì wà àlùjẹ́nà nínú hadith ọmọ Khattab radiyallahu anhu èyí tí màmú sùn gbé jáde àti àgbàdà ọd ìkàwọn mìíràn wà ìmọ̀ wọn ní tìbẹ̀ yẹlò sọ fún àníbi sallallahu alaihi wasallam pé kí ni jẹ́ ìmọ̀ eléyìí ń sàlàyé àkànnì ìmọ̀ yóò sì dá akọ وملائكته وملائكته وكتبه وعلوم الجسر واليوم الآخر وجود القيامة ولقدر ولقدر خيره وشره بتعلم أيما ها olórí ni ọ àbòbòrò ọlọ. ọlọ fàyíkà fàáǹtì bàlíkà fàkọlì àmọ́ǹtì. ṣé fàálì tó ní lẹ́yìn ọ̀rẹ́ ọ̀dà tí mo bá ti ṣe bẹ́ẹ̀ ọjà fìyànjú nígbàgbọ́ nìyẹn. ọlọ náà àwọn oníbẹ̀rẹ̀ kò sí nígbàgbọ́ àwọn adúlá pọ̀ rẹ̀ pé àmì afáàní làbá ni a kó wa ẹ̀là àdà ilẹ̀ imlal a kí wọ́n fẹ́ su wọ́n fẹ́ su wa sọ nípa bẹ́ẹ̀ á dùn níwọ̀nba bíi ti adéyà á sì gbà tó tó pẹ̀lú ìtàn wáyé. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك